Mátíù orí kẹrìnlá Ní àkókò náà, Herodu ọba gbúròó Jésù, ó wí fún àwọn ẹmẹ̀wà rẹ̀ pé, Johanu onítẹ̀bọmi ni èyí, òun ni ó jí dìde kúrò nínú òkú, ìdí rẹ̀ nìyí tí ó fi ní agbára láti lè ṣe iṣẹ́ ìyanu. Nítorí Herodu yìí ni ó ti pàṣẹ pé kí wọ́n mú Johanu, kí wọ́n dè é, kí wọ́n sì fi sẹ́wọ̀n nítorí ọ̀rọ̀ Herodiasi, ìyàwó Fílípì arákùnrin Hẹ́rọ́dù nítorí Jòhánù sọ fún Hẹ́rọ́dù pé kò tọ́ fún un láti fi Herodiasi ṣaya Hẹ́rọ́dù fẹ́ pa á ṣùgbọ́n ó bẹ̀rù àwọn ènìyàn nítorí wọ́n gbà pé wòlíì ni Jòhánù nígbà tí Hẹ́rọ́dù ń ṣe ọjọ́ ìbí rẹ̀ ọ̀dọ́mọbìnrin Herodiasi bẹ̀rẹ̀ sí jó lójú agbo èyí dùn mọ́ Hẹ́rọ́dù nínú tó bẹ́ẹ̀ tí ó fi fi ìbúra ṣe ìlérí láti fún un ní ohunkóhun tí ó bá béèrè lẹ́yìn tí ọmọbìnrin yìí ti kọ́ ọ ní ohun tí ó béèrè ó ní. gbé orí Jòhánù onítẹ̀bọmi wá fún mi nísinsìnyí nínú àwo kòtò kan. ó dùn ọba ṣùgbọ́n nítorí bí ó ti búra àti nítorí àwọn tí ó wà níbi àṣẹ ó gbà láti fi fún un ọba bá ránṣẹ́ pé kí wọ́n bẹ́ Jòhánù lórí nínú ẹ̀wọ̀n tí ó wà wọ́n gbé orí rẹ̀ wá nínú àwo kòtò wọ́n gbé e fún ọ̀dọ́mọbìnrin náà ó bá lọ gbé e fún ìyá rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn jọ̀ọ́rùn bá wá wọ́n gbé òkú rẹ̀ lọ wọ́n sin ín wọ́n sì lọ ròyìn fún jésù nígbà tí jésù gbọ́ ó wọ ọkọ̀ ojú omi kúrò níbẹ̀ lọ sí ibì kan tí ènìyàn kò sí kí ó lè dá wà nígbà tí àwọn ènìyàn gbọ́ wọ́n gba ọ̀nà ẹlẹ́sẹ̀ láti ìlú wọn wọ́n tẹ̀lé e bí ó ti ń gúnlẹ̀ ó rí ọ̀pọ̀ ènìyàn àánú wọn ṣe é ó bá wo àwọn tí wọ́n ń ṣàìsàn nínú wọn sàn nígbà tí ó di ìrọ̀lẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá wọ́n ní. aṣálẹ̀ ni bí yìí ọjọ́ sì ti lọ fi àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀ kí wọ́n yìí lọ ra oúnjẹ fún ara wọn nínú àwọn ìletò. ṣùgbọ́n jésù sọ fún wa pé. kò yẹ kí wọ́n lọ ẹ fún wọn ní oúnjẹ jẹ. wọ́n dá a lóhùn pé. kò sí oúnjẹ níhìn-ín àfi búrẹ́dì márùn-ún àti ẹja méjì. ó ní. ẹ kó wọn wá fún mi níhìn-ín. ó bá pàṣẹ pé kí àwọn ènìyàn jókòó lórí koríko ó mú búrẹ́dì márùn-ún náà àti ẹja méjì ó gbé ojú sókè ọ̀run ó dúpẹ́ ó bá bù wọ́n ó kó wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá pín fún àwọn ènìyàn gbogbo wọn jẹ wọ́n yó àjẹkù sì kún apẹ̀rẹ̀ méjìlá àwọn ènìyàn tí ó jẹ ń tó ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọkùnrin láìka àwọn obìnrin àti àwọn ọmọdé lẹ́sẹ̀kẹsẹ̀ ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n kó ọkọ̀ ojú omi ṣáájú òun lọ sí òdì kejì nígbà tí ó tú àwọn ènìyàn ká nígbà tí ó tú àwọn ènìyàn ká tán ó gun orí òkè lọ gbàdúrà òun nìkan nígbà tí alẹ́lẹ́ òun nìkan ni ó wà níbẹ̀ ọkọ̀ ti kúrò ní èbúté ó ti bọ́ sí agbami ìgbì omi wá ń dààmú ọkọ̀ nítorí afẹ́fẹ́ sọwọ́ òdì sí wọn nígbà tí ó di nǹkan bí agogo mẹ́ta òru Jésù ń bọ̀ lọ́dọ̀ wọn ó rìn lójú omi òkun nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rí tí ó ń rìn lójú omi ẹ̀rù bà wọ́n gan-an wọ́n ń sọ pé. iwin ni. wọ́n bá kígbe nítorí ẹ̀rù bà wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ jésù sọ fún wọn pé. ẹ ṣe ara gírí èmi ni ẹ má bẹ̀rù. pétérù sọ fún un pé. olúwa bí ó bá jẹ́ pé ìwọ ni sọ pé kí n máa rìn bọ̀ wá rẹ lójú omi jésù bá sọ fún un pé máa bọ̀ ni pétérù bá sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ó rìn lójú omi lọ sọ́dọ̀ jésù ṣùgbọ́n nígbà tí ó rí tí afẹ́fẹ́ ń fẹ́ ẹ̀rù bà á ó bá bẹ̀rẹ̀ sí í rì ó bá kígbe pé olúwa gbà mí lẹ́sẹ̀kẹsẹ̀ jésù bá fà á lọ́wọ́ ó sọ fún un pé wọ nígbàgbọ́ kékeré yìí tí ó mú ọ ṣe iyèméjì. bí wọ́n ti wọ inú ọkọ̀ ni afẹ́fẹ́ bá rọlẹ̀ àwọn tí ó wà nínú ọkọ̀ júbà rẹ̀ wọ́n ń sọ pé. lóòótọ́ ọmọ ọlọ́run ni ọ́. lẹ́yìn tí wọ́n ti gúnlẹ̀ wọ́n dé ilẹ̀ gẹ́nẹ́sárẹ́tì àwọn ènìyàn ibẹ̀ ti dààmú wọ́n bá ránṣẹ́ lọ sí gbogbo agbègbè ibẹ̀ wọ́n gbé gbogbo àwọn tí ara wọn kò dá wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ń bẹ̀ẹ́ pé kí wọ́n sá lè fi ọwọ́ kan etí ẹ̀wù rẹ̀ gbogbo àwọn tí wọ́n fi ọwọ́ kàn án ni ó mú lára dá.